Thank mm-hmm. you. kódà kó jẹ́ ẹni tí wọ́n jọjọ tán sí ìtàn àwọn ara wọn eléyìí tá a tẹ̀lé bí àti rọ́tà fún ẹni tó jẹ́ fún wọn jẹ́ ààrẹ òun ẹni tí ìdájọ́ rẹ̀ nínú ọlọ́mọba tó bá yẹ ẹni tí ìdájọ́ rẹ̀. nínú ọjọ́ ọ̀sẹ̀ tó bá yẹ kó ọrọ̀ kò ní múlò ẹni bẹ́ẹ̀ lọ́ta kódà kí ìlú dà wọ́n. àwọn ẹlòmíín wọ́n kò ní wọn lọ́rẹ̀ẹ́ jàre kódà kí ìlú dà wọ́n pọ̀. ọlọ́run bá tó àwọn kíní ìdálẹ̀ torí pé sáà bí mẹ́yẹ̀ ẹ̀fẹ́ láyé ìbí mẹ́fẹ́ lórí ti ọ̀sẹ̀ ọ̀yẹ̀ tí wọ́n ti pẹ́ bọ́n àti ẹ̀gbọ́n ẹ̀gbọ́n bá kọ́ra à ọmọ ìyá rẹ̀ ní òkòló tó ṣe lé o. pàápàá lọ́dọ̀ yorùbá tó ti kí àkàtì nìkan lọ́dọ̀ nílẹ̀ ìjọba ọmọ ìyá ọmọ bàbá ni wọ́n ti mara wọ́n ti ṣàfihàn rẹ̀ ṣàfihàn ní pé bí ìgbà tó yẹ kó nǹkan ti pa ọmọ yọ wọ́n jọ ní ìgbà tó yẹ kó nǹkan náà eléyìí tó kọ ọwọ́ ni òní yẹn ti wá sí ìdí àná ẹni tí bàbá bá jọ ìlú ọ̀dà àpapọ̀ òun lè jọ súnmọ́ra níbi nínú ẹ̀sìn wa lẹ́yìn ẹni tí bàbá àti ìyàwó àjọ làwọn àpapọ̀ ń lọ. ẹni ìgbà ilé ìlú wa sọ ìyẹn wá sọ ìyẹn ní àbí ìyẹn wá sọ ìyẹn ní. ṣùgbọ́n àìsàn wá sọ lè kó ní lọ́dọ̀ Yorùbá. bọ́yá bàbá dà yìí pọ̀ àbí bàbá ọ̀dà yìí pọ̀ àwọn ọ̀rọ̀ sínú ìdájọ́ alẹ́ kó wá sùn tó bá ṣe é pé àlàṣẹ pọ́ùn ẹ̀kọ́ àdúgbò ọmọ ọmọ ọmọ ìyá ni tó bá ṣe pé ọmọ ni wọ́n lè bóyá ọmọ ìyá rẹ̀ tó bá ṣe ní èyí ọmọ bàbá kan ní wà. lọ́wọ́ á ṣe wí pé ìyá ni mo ní ìyá ló lè fún rẹ̀ ẹ̀rọ bàbá ní ìwé lẹ́bẹ̀ẹ́ ìyá náà ní olórí náà àdúgbò ìgbọ̀n wọn lọ ọmọ ìyá yẹn náà ẹ ọmọ ìyá kan náà àyàwó látara ọmọ ìyá kan náà ọmọ ìyá kan náà ni wọ́n ọmọ ìyá kan náà ni wọ́n àwọn ìdílé ọ̀dọ̀ wọn ọ̀fẹ́ fìlà wọn lẹ̀ wọn ọ̀fẹ́ tìbí ọ̀dọ̀ àyẹ̀ wọn ọ̀fẹ́ tẹ́lẹ̀ ọ̀dọ̀ àwọn wọn nà ní ọ̀rọ̀. àwọn sọ̀hábà tá a sọ̀rọ̀ tá a fún wa ní àpèjúwe wọn sí àwọn kan nínú àwọn onítọ̀ sí yóò sọ wípé kódà lórí inú ọlọ́run ọba tó rà rẹ̀ dá yóò sọ ààrẹ dáadáa sábà wọn lọ wọn tọ̀ sí ẹ̀sìn ìtọ́ka sí àlẹ́ má ti ní kẹ̀kẹ́ ó ti pọ̀ wọn bẹ ti sàálì lọ́rọ́ tó ní lélẹ́ wọ́n ti há àbàlẹ̀ wọ́n ní ìdí. حين أشار رسول الله صلى الله عليه وآله وسلم المسلمين في يسار أو أسار بدر فأشار الصديق بأن يقال شيئا مستقبلا أقوى من دون الإسلام ọlọ́run wá fún àwọn mùsùlùmí lẹ̀ pẹ̀lú òǹkà àwọn olùkọ́. ìgbà tó wá rí bẹ́ẹ̀ àwọn mùsùlùmí wá rí àwọn àgbègbè mọ́ nílò wọ́n rí àwọn mùsùlùmí mọ́ wọ́n rí wá rí ọ̀rọ̀ ọ̀sẹ̀ àwọn tá a kó nílò ẹ̀jẹ̀ tó ń dájú. Abubakar, wọ́n ti ọmọ ọ̀gá rẹ̀ ó ní à kò lè ẹjẹ aṣọ nígbà tó ìgbà tó nà ara ẹrú lámùmá àwọn ará àwọn tí àwọn ènìyàn wọn tí wọn bá ara wọn padà padà tó ló máa tó ọlọ́run mọ ó wà ìtàn ní ìdílé ìtàn àbùkù bá gbà lọ́wọ́ yóò lè ràn wá lọ́wọ́ lórí àtúntẹ́ tó náà wà yóò fa àwọn ìlú lára. ó ní pàápàá jùlọ àwọn ìlú ní ẹmọ láti ọjà aláàbà wọn wà wọn wà ní àdúgbò ọmọ ọmọ wà lọ́wọ́ àti ọ̀ ẹbí ọ̀pọ̀lọpọ̀ jẹ́ pé kùrẹ́ iṣẹ́ àtàwọn lábá ìlú náà ń gbà. wẹ̀rẹ̀ àti ọmọ ọmọ àti ààrẹ àti ẹ̀kọ́ bá a bá pa wọn ní ìṣèwọ́n tó bá a ti wọn fún wọn làwọn máa bá tó wọn fún wọn fún wọn gbọ́n wọn kò yé. wàkọ́lá umar umar ní lá àrọ àrọ á ìlànà nítorí lóhùn ìkọlẹ̀ láàyè ìkọlẹ̀. هل تمكن الدين من غلام قريب لعمر oníyàrá ń sọ̀rọ̀ àlọ́ tó lè dá fún mi lágbájá báyìí kẹ̀kẹ́ ni ó wà náà tó wà tó kú ìwọ ní ìdílé lọ́pà. wàtò má àríyá kó sí ọ̀rọ̀ báyìí náà kọ̀ yọ̀ọ̀dá mú lágbájá báyìí kó náà lọ́pàá nítorí pé àwọn àgbẹ̀bẹ̀ yìí bá a bá fi máa lẹ̀ eléyìí tó súnmọ́ ní ilé wa láàárọ̀ yìí. yọ́ọ́ bá bímọ kẹfẹ́ ní wọ́n rí bòkí wọ́n rí táwọn náà a máa ṣígun sí wa báwọn bàbá wọn ti ṣígun sí wa ní àpamọ́. ọlọ́ni àwọn amòmìnir ìgbà náà láàbù wọn dúkìá àlàkàmà ìdáhùn yẹn fẹ́ jẹ́ àmọ́ ṣe láyé òde òní ọ̀nì dáhùn ní wàá dáhùn tàbí àná dodo ẹ káwọn ẹgbẹ́ ìdàgbà ìjàmbá ìgbẹ́ tó wọ́n ní every day your hard concept of God wọ́n ní kò sí ẹ̀sìn tí o kò sí ilé ọlọ́run wa ní ojú wọn jáde. Sẹ́wọ́n arí bẹ́ẹ̀ wọ́n lè ní bẹ́ẹ̀ bára wọn tí wọ́n á ń bọ̀ ní wọ́n á ń bọ̀. Wọ́n á ní wọ́n fi lè ti ń bọ́ ti ń bọ́ lọ́dọ̀. Èyí lè lè wọ́n àwọn ọmọ ọkọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́. Bọ́ọ̀lù ti ń bọ̀. wọ́n wá ní ni wọ́n á ń bọ̀ kéèké ní ṣùgbọ́n wọ́n á bọ̀ bọ́ ayọ̀. tó dé wà tẹ́wá rẹ̀ tí ń bọ̀ ní wọ́n á ní kò bọ̀ wọ́n á ní bọ̀ bọ́ ọ̀tọ̀. ṣùgbọ́n wọ́n ti jẹ́ ẹni tí títọ́ ẹ̀sìn àti àwọn ìlú wọ́n ti ẹni tí ṣe ń ṣe àìsí pọ̀ tí àwọn náà sọ fún Jésù náà. èmi ń sọ ilé nítorí ẹni tó nípa èmi kọ́ pa títàn ìjọ náà ní kíní kan àti àwọn ìṣèlú ìjọ sọ ní ìlú wa. ọkọ̀ wọn wáyé mọ́tò ìjọ ní ìjọ sọ yìí. jọ̀dí ẹgbẹ́ ìjọ sọ wọ́n ní ọ̀tà torí ẹ bá ba dé bẹ ẹ bá fúlù látọjú ẹ bá wọn pé tètò ìsọsọ bára wọn ní ẹsùn lè bára kìlọ̀ ni wọn kéde sí àwọn sọ wípé ní èsù tẹsán bọ́n àwọn àmì ìdí ẹ̀kọ́tẹ́ tó bá wà wájú àwọn àwọn ò máa fi ń la ìpè àwọn wà níwájú sísọ tó ìdí sí ìbọ̀ sí bọ́ọ̀lù ọ̀ọ́ àwọn akẹ́kọ̀ọ́ tí ó kọ̀ lẹ́sìn àwọn ọmọ sọ̀rọ̀ táwọn ti yẹn gbọ́dọ̀ sọ̀rọ̀ kò yé àwọn tí wọ́n ń dáta yìí kiri jẹ́ ń tu láìpẹ́ bá bí ayé wọn ọmọdé mọ́mọ́ àwọn ilé ìbá ń ó lè má jìnnà sí i nípa àwọn kan lọ́pọ̀ ní lọ gbé mọ̀ ní. ṣùgbọ́n àwọn àtọ́jọ́ ní mímọ̀ yìí nù tí ọ̀rọ̀ bá ti ń nà ọ̀rọ̀ àwọn náà ní àwọn àgbàdo ìgbésí àgbà tẹ́wọ́ wá ní ẹ̀nìkan ń bọ omi wọ́n ní ọ̀gbọ̀gbọ̀ ó ń gbọ̀gbọ̀ lọ ìgbà ó wá sí omi rẹ̀ pé kéyìn. bá ní kí ń bọ egungun wọ́n ní ọ̀rá ẹ̀rọ gbọ́dọ̀ pa ó fi máa tún lé ìfọ̀rẹ́fọ̀rẹ́. wọ́n wà ní àtìlú tẹ̀lé ìjọba yìí náà àárọ̀ lọ́wọ́ yìí náà gbé ká bá tiwájú torí kí ẹgbẹ́ tó dẹ́sí lòdì pọ̀lẹ́ kìkì èsì ká bá lẹ́nu lọ hàn ẹ̀ ń ṣèjọsìn fún god of time. ẹgbẹ́ rí akálọ́jì bàyí táàbì náà bá kù sí ọ̀la náà sì yẹn tó wọ́n rí ìgbẹ́ ìṣẹ̀lẹ̀ ní kọ́ńtẹ̀tì òṣèlú kí ẹ tó rí ẹni tó ti kọ́ padà sí ìfẹ́ ìjọ pẹ̀lú ìjàpá tó di pòfẹ́sọ̀ rẹ̀ tí ò ní wò ta sọ lọ́yà lórí ọ̀rọ̀ orí ìgbà máa ń dà pẹ̀lẹ́ ti gbé ẹ̀sìn ṣe àwọn ọmọdé ìmọ̀ síbẹ̀ sí orí wọn máa dàrú kan yẹn. àwọn tí wọ́n bá lọ sí ìrìn ìlọrin tí wọ́n bá sì sàmì sọ̀rọ̀ ìwé kan bẹ èṣù láǹkó kọ̀wé èṣù pòfẹ́sọ̀ kan ló ṣe comparative of religious study wọ́n ní ilé talking about the traditional religion don't say traditional religion tó bá tó traditional religion lé nínú iṣẹ́ ó lè lè jẹ́ yóò ní African ẹ mọ̀ ní lọ tẹ́wájú Islam wa èsì àrùn tí a bá ní bí fẹ́ẹ́ tó wà ìlú ti àrùn lóye ìjọba aláìsí wọ́n wà ní àwọn ọ̀tọ́ wọn ló láàmì tẹ̀ ìgbọ́dọ̀ àkọ́kọ́ yóò dà pọ̀ àwọn ọ̀dọ́ wọn yóò gbé ní fẹ́ẹ́ tó ìyá kan tó tọ̀ bọ́mọ sọ fún arúgbó ẹ̀sìn traditional is not traditional ìdí ààrẹ nìyọ pé using the word traditional ní làwọn kan máa ń lò lórí àwọn tó bá jára ui tó bá jára land adr làwọn máa ń sọ adr yìí african traditional religion the people are similar to say afro wọn ní ìgbọ́n ẹ̀dí afro afro african religion kóra mọ bára wọn mọ bára wọn. ògóńgó rìndí ojú ẹ̀dá wa adálé lórí ní ẹgbẹ́ bèlíjọ́ ní bèlíjọ́ owó ẹ̀dá tàbí ọ̀rọ̀ ìlànà owó lẹ́yìn lẹ́yìn ìpamọ́ ọ̀rẹ́ kẹfẹ́ fún náà ní ìpamọ́ sọ́nà ní ti pé ẹ̀sìn tó kún bọ̀. lọ́sẹ̀ ẹ̀sìn tó bá ti wá yàtọ̀ sí wọ́n ti ẹ̀sìn tó kún bọ̀ ní àwọn ìpàdé ọ̀rọ̀ nígbà tó ti rẹ̀ náà ló ní ọ̀rọ̀ níbi ẹ̀sìn kankan náà. tó bá ti wá jẹ́ pé ojú ẹ̀sìn kankan náà ní kírun tán mọ́síláṣí ọjọ́ ṣọ́ọ̀tì lọ́n sẹ́ńdẹ̀ kò sí nǹkan náà. tó bá tún lọ́jọ́ ọ̀fẹ́ ju ojú lọ rẹ̀ ló ti jẹ́ náà kó lè bá ọmọ pé nínú lárúbáwá di àwọn sọpọ́tà rẹ̀ wọ̀. Yàrá kọ̀ ọ̀rọ̀ lè sí ìwé kọ̀ sí à tọ́ ka ní lárúbáwá ti ti kọ̀ lórí ẹgbẹ́ ní abá tọ́ lárúbáwá là ń tẹ̀ sí ra. Ọ̀pọ̀lọpọ̀ máa ń rò fún jíjẹ́ jíra ní ìjọba tó fẹ́ tuntun wúlò lé ẹ̀kọ́ jẹ́ jíra. Ṣùgbọ́n ìgbà yẹn bá dé kalára wọn ti jíra yìí àwọn onímọ̀ ìgbà ká ni ọ̀pọ̀lọpọ̀ wọ́n lárúbáwá rẹ̀ lórí kòsùnmọ́sí oníláyà fún

tẹ́ bá di pọ̀pọ̀ lórí ọjà ti di eré ọlọ́run sọ fún mi wàlá ńlá ọ̀rọ̀ ọjà ìyàwó mi wàlá ńlá sọ̀rọ̀ àgbà dọ̀gbà ẹ̀yà ìgbà àwọn ọmọ bíbí à ń lọ tẹ̀lé àwọn tí wọ́n di àwọn ìdílé yẹn wá àwọn máa ń sọ̀rọ̀ àyè àwọn ọ̀fẹ́ ló fẹ́ àwọn ọ̀fẹ́ ló fẹ́ torí wọn gbà pé ẹ̀sìn ò jẹ́ àfọwọ́ráwọ̀ ìyàwó ẹ̀sìn wò ẹ̀mọ́ bẹ̀rẹ̀ ẹ̀mọ́ bẹ̀rẹ̀ láàyè ìfẹ́sìn. Rọ́mà ti di ọ̀rọ̀ kan fẹ́ẹ́ sọ̀rọ̀ kan tó ń lò ní ìlú àti ìlú bọ̀. Àwọn ènìyàn máa ń lò náà. Àwọn ènìyàn kan sọ̀rọ̀ kò sí ní ìlú ọ̀rọ̀. Nígbà tí o fi dá, táwọn kan máa ń gbà fún ìjẹ̀bù láti mọ̀ lórí àwọn ìgbà. Ìgbọ́n òbí kan wá pọ̀ láti sámà, òbí kan wá níbi kùnú tí wọ́n mú ṣe tó ní jẹ́ pé mi ò ní mọ̀ àwọn bá bọ̀ mọ́. jẹ́ bá àwọn ẹni ká ní tó bá bọ̀ ó lé lọ́dún tó bí ẹ̀ máa sọ fún àwọn ẹgbẹ́ ti gbà lọ. Ẹ máa mú gbọ́, ẹ̀, ọ lẹ́wu, ọ̀daràn tí wọ́n bá gbá mú sí mú ẹni tí wọ́n bá rí ti ń ta gbó jàre ṣùgbọ́n tí mo gbé sọ̀dà. Ẹni tí bá ń ta gbó náà ẹni tí mo gbé sọ̀dà náà tó ní bá ká gbọ́mọ lọ́wọ́ ọ̀daràn ti mọ́kò mú dúró tí ìtì ṣe ọ̀fẹ́ ìṣẹ̀kẹ́ ìyẹn lọ́wọ́ àtọ́bí jẹ́ jẹ́ pé àwọn ọmọ àwọn èèyàn ńlá ńlá gan yẹn láwọn ń kọrin yẹn láwọn yóò dára yẹn láwọn wọ́n mọ̀ fa dó lọ wọ́n bẹ náà lò bí a ti ń bẹ náà lò yẹ yẹ àwọn yúrò àìpẹ́ ìlà káwọn kan bẹ goat ni wọ́n ní goat wọ́n lè lọ́wọ́ jẹ́ greatest of all time èmi ọmọ yẹn tẹ́lẹ̀ mọ ìjẹ́ mọ́ kò tí ì bóṣù kan tí wọ́n ti ní goat lẹ́nìkan ìtumọ̀ rẹ̀ ní greatest of all time èbó gba ilé ayé jẹ́ títà ló fi gbé yẹn wá o ìgbìyànjú tí tó tà tó ọba ilé tweet débi tó twitter bá ilé fi ewúrẹ́ síwájú rẹ̀ yẹn kàn ní goat ah, greatest of all time ó ti ó ti ó ó ti wà ní àwọn nọ́mbà wà gbogbo àgbáyé góòtù ẹran náà dọ̀gba góòtù ẹran náà ni wọ́n bá àwọn obìnrin góòtù ẹran pé góòtù ni ọ̀rọ̀ kò sì jẹ́ ẹran kó ṣùgbọ́n ẹran pé wọ́n ẹ wá lọ wọ àwọn tí wọ́n tó pọ̀ jù lónìí.

lórí ọlọ́run ọba àṣẹ mùsùlùmí lẹ́yìn tí wọ́n lè ní ọ̀dọ́ lọ́wọ́ ọ̀nà ìlú mùsùlùmí yẹra gbogbo ìlú ìlú gbogbo ọ̀nà ìlú ìlú ìlú mo lọ ọ̀la èèwọ̀ tí mùsùlùmí ọmọ jẹ́ náà kọ́mọ̀ gbọ́dọ̀ ìlú ọwọ́ kó fẹ́ ẹ̀rí ìdìbò ní ẹ̀sìn onígbẹ̀ ọ̀nàbẹ̀ ìgbẹ́. ẹ̀wà ní kí mùsùlùmí ọmọ lọ rẹ̀ ààyè àgbẹ̀rẹ̀ tó ṣe wípé bí èsì ẹ̀sìn ààrẹ ṣẹlẹ̀ ẹ̀wọ̀n Yorùbá wọn ní àgbàdo àgbàdo àgbàdo. أنا لما تجاهد أسأل وعلم القائمون káàkiri lára ẹni bí ìdára ẹni torí pé lára yóò náà kún ọba ara kò sí àbúrò pẹ̀lú ọ̀sẹ̀ ṣẹlẹ̀ ìlú òbí kọ́ máa ṣẹlẹ̀ sí. wàjú máa rẹ̀ tó ọlọ́dún tó ìyára wọn ní ẹ̀yìn òmìnira máa ọlọ́ni kọ́ tí bàjẹ́ sí ìgbàgbọ́ lọ́ọ̀rù ní àpòwárí olóòrùn ní òkè yìí bí wọ́n ti ń sọ̀rọ̀ yẹn tí wọ́n jọ tàbí yín nà lẹ́nu ṣùgbọ́n ẹ̀ ọlọ́dún wa máa tó fi ìṣòro ẹ̀yìn àwa àtùpàmọ́ sí ọ̀kan tuntun jáde lẹ́nu. lọ́la bàbá mi ní mùsùlùmí èémú alọ́rẹ̀ ọ̀rẹ́ mi mú bẹ́ẹ̀ mùsùlùmí èémú arẹ́sẹ̀ alẹ́ ẹ̀ńdọ́sẹ̀ pípé tiẹ̀ èsì ọ̀pọ̀ fún mi. tó bá wá jẹ́ mùsùlùmí ó wà kó ìlà sí ọwọ́ rẹ̀ ọ̀gbọ̀n kó ìlà òkú gẹ̀gẹ̀. ní ìwọ ajọ́ mi tó yẹ kí mùsùlùmí lẹ́yìn yẹn ó wá ní wàhálà fún kí nǹkan kan máa yẹ bá mùsùlùmí àti mùsùlùmí ti pàtó tí wọ́n ṣe ra wọn. èyí ṣe mo tí ò dá tó yẹ kó fún ní lẹ́sẹ̀ gbogbo dáadáa rẹ̀ tí wọ́n ti fi yóò kọ́kọ́ ní ìṣe. yẹ́nì pé yóò yẹ ti òun gbẹ̀gbẹ̀ tí ó lè wọ́n dáadáa kan tí ń ṣe gan ló fi lè tẹ̀. nínú orí mùsùlùmí yóò gbádùn. Ọjọ́ orí ṣe ní wá ìdí náà. Ìgbòránì wo ní ìgbàjọ́nà máa pariwo ká Kùránì tó kù ní ìdìgbòránì bí ọ̀rọ̀ ọlọ́run. Ìwà dáná. Ó tún yé ìdíje olóore. Òun dáadáa ọgbọ́dọ̀ yé ìpè kájú wa lọ pé ṣé olóore rẹ̀ ṣùgbọ́n wà owó rẹ̀ tí ọ̀dà ọ̀dọ̀ fẹ́ràn. Ìjà ọ̀dọ̀ fẹ́ràn ìdájọ́. o gbọ́dọ̀ ìfẹ́ ẹ̀dẹ́bí pé kọ́ ọ̀pọ̀ ẹ̀dẹ́bí ó ń sì dìná ọ gbọ́dọ̀ ti ń ṣe o sì gbọ́dọ̀ fẹ́ràn ara rẹ débi wípé kọ́ ọmọ àkọ́wọ́ra ló ti dìná ọmọ yáyà ọmọ ya ń bóòlù ọmọ bá ọmọ bá bá ọ̀nà táwọn èèyàn ti ara ọ̀rọ̀ ti gbọ́dọ̀ fẹ́ràn tó ṣe ó sì jẹ́ ọmọ wípé wọ ọ̀rọ̀ bá ṣùgbọ́n kò lọ abẹ́ ìjọba ẹ̀ kí ẹnu fẹ́ ló ń ní ẹbí rẹ àbúrò rẹ ẹ̀yìn ọ̀dà àwọn tí ń wájú ọ̀tún ní ṣùgbọ́n à ń tí ń ṣe sí ọ̀dà olùgbà lọ́mọdé náà tó bá ṣe sí ìbáyé ẹ̀ wà lọ́wọ́ rẹ̀ ní ìgbà lọ́wọ́ báyìí síbẹ̀ náà ẹgbẹ́ kan lóòlù kára ní mùsùlùmí ní wọ́n ẹgbẹ́ wọn mùsùlùmí mùsùlùmí ọ̀dọ́ ọ̀dọ́ pé mùsùlùmí kò sí tó kọ̀ wọn àti ẹ̀bá níbi kí ló ṣe yàrá ilé ọba kò sí lẹ́yìn ọ̀sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn àìjọ ọwọ́ rẹ̀ fẹ̀ ní sọ́kọ̀ọ́ àgbègbè àti mùsùlùmí bá wá ń sa burú tó wá fẹ́ máa tó wọ́ gẹ́gẹ́ sínú aburú ọwà. mi ò pé ọ̀rọ̀ mi ó fẹ́ máa ṣe aburú ó tún wá fẹ́ máa pé ìwọ gẹ́gẹ́ náà sínú aburú ọwà yẹra ó yẹra fún torí pé aburú yóò mọ̀ bá a kì í ìgbèrè lóko jẹ́ mùsùlùmí bá yóò sọ̀rọ̀ yára. ọlọ́láwọn tí wọ́n ti báyìí wò láàáyíjà lọ́gbàbà ní ọ̀dọ́ ọlọ́láwọn tí wòye bá mú rí lọ́rẹ̀ tí wòye bá mú àwọn olùtayà ààlà ọlọ́mọba lọ́rẹ̀ tí wòye mú àwọn arẹ́sẹ̀ ní àti ọtí inú ọ̀sán wọn ìgbàgbọ́ ní òmìnirí rẹ̀ torí ó pọ̀ kọ̀rọ̀ kọ̀rọ̀ kí ni wọ́n torí ẹ̀ fẹ́ kọ àwọn ìdílé tó dàgbọ́ ọ̀rẹ́ kọ̀rọ̀ ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ wò pàtàkì bá ọmọ nígbà sí síbẹ̀ náà yẹ kọ́ bá mọ ọmọ wọn ní wọ́n wọ́n máa ń tẹ̀lé wá lọ́wọ́ ọ̀rọ̀ ọ̀sán wọ́n sì máa bẹ̀rẹ̀ wọ́n sì máa wọ̀ ẹ̀ wọ́n sì máa kọ́ ẹ̀ wọ́n àwọn ọ̀gbìn ìtajà àkókò ìjọba ẹnìkan nù fáwọn ẹnìkan nù olùkọ́ gàdà ẹnìyàn wà gbàá owó ajọ́ ìdùnnú wà ní ìlú wà ní ìbùdó wà ní ìlú dàbí sí à lọ́rẹ́ ní òní ní ìlú èyí tí olúwa olúwa jí ìrẹ́lẹ̀ wájú ọ̀nà máa ń lọ lórí olúwa jí ìrẹ́lẹ̀ wàá sáré ju ìlú olúwa jí ìlú ọlọ́run ní ara wọn ní wàá gbà. Mùlá ayíkí ajá dábà fi ọ̀rọ̀ wà ayé ajá ọlọ́run náà fún ìlọ pẹ̀lú èyí àtọ̀rọ̀ ẹ̀mí tó máa dà tí wọ́n fi dúró sọ̀rọ̀. Torí àìdúró lọ lórí ẹ̀ oníyá mú ẹni tọ́lọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ rẹ̀. bàbá wa ń lọ́rẹ̀ sí ọ̀gbọ́n ọ̀fàrà kápá lọ́pọ̀ ní fara kápá lọ́wọ́ ọlọ́run ní àwọn tí wọ́n wá ṣe báyìí áàbù wọn dúró ẹ̀ sí wọn pé وإذا اليوم جعلنا mú àwọ àlìjánà ọlọ́pàá ní àlìjánà ló ṣe wípé àlìjánà àwọn òṣìṣẹ́ àlìjánà ìwà àlìjánà àwọn òbí àwọn òbí. Torí pé àbá ní ọjọ́ ń kàrá yà ìjẹun náà, ìyẹn ni ọgbẹ́ nígbà tí wọ́n lé tó dọ̀rùn náà kàrá. Àdúgbò ẹ̀kọ́ wọn bí wọ́n yẹ láti lóṣù àwọn òbí òbí. Ìjọ àbẹ̀rẹ̀. Ṣùgbọ́n ojú ń kàrá rẹ̀ àbí lórí ìwọ̀n ọ̀rọ̀ láti wá lòun náà tí a kó kọ́ sí ibẹ̀ yẹn láti wọ́n yẹn wọ́n yẹn lẹ́yìn yóò lọ́wọ́ náà yàtọ̀ lọ́wọ́ náà ìyá rẹ̀ ó ti di ká àwọn kékeré ní ìgbà máa wọ́n yẹn láti wọ́n lọ́wọ́ ẹni mo máa wọ́n náà yàtọ̀ bá ti yàtọ̀ ní kó lè yàtọ̀ máa wọ́n ti di kó lè lọ ìgbà tó ti lọ́wọ́ láti wọ́n tó bá yàtọ̀ kódà tí wọn bá láwọn owó wọn lò ó ní ìjọ sẹta àwọn ọmọ wọn lò kọ yìí. Ṣébí mọ́ṣáláṣí ti wá lọ́wọ́ láti ṣe àti ní ìjẹta kí wọ́n lọ wọ́n láti ṣe ìṣòro rẹ̀. Bàbá òṣù láyà tó ṣe àwọn ẹgbẹ́ rẹ̀. Àwọn wà lára àwọn aláṣà lára àwọn tó ń nára rẹ̀, ń gbà wọn wọ́n ti ọ̀nà ní báyìí káàdì ọ̀gbọ́n ẹ̀ẹ́dẹ́ ìṣẹ́láyé ní ìṣọ̀rọ̀ bá wọn ní ìṣọ̀rọ̀ bá wọn ní ìwọ̀ orí wọn kà á ń bẹ òkè bàbá àgbà gbogbo onídìrí ẹ̀kọ́ pẹ̀lú ọ̀rọ̀ ìyá ọ̀rọ̀ ìgbọ́n mọ̀ mọ́sára. ọlọ́run àtàkùrú yìí kò ní bá kù sí. ṣùgbọ́n wá níbẹ̀ ẹ̀sìn torí owó tí èmi obì kọ́ ọdún mọ́sálásí láì ní débi sílẹ̀ tẹ́lá ní mọ́sálásí àwọn ìsáyì tó ah. le ìyá ìgbà lára ọdún yìí náà ọ̀la àbẹ̀yẹ ọ̀sẹ̀ bá yẹ mọ́sálásí ìgbàlọ́sọ̀ tàbí ìgbàlọ́sọ̀ ọlọ́run náà wà láti tọ́lọ̀ máa tẹ wà ní ìyá ní ìgbẹ́ tó máa lè dá ilé yóò máa tẹ. Iye ní ká máa fún ẹja kù. Màmá mi ní ọlọ́run ní ẹ̀kọ́ yà kọjú ẹ̀kọ́ yà kọjú àjà. Ẹ̀kọ́ yà kọjú ẹ̀kọ́ yà kọjú àdúgbò ẹni ẹ̀kọ́ àdúgbò ẹni ọ̀gá ìgbẹ́. Ẹni wá ní ìgbẹ́ ọ̀gá ìgbẹ́ ọ̀gá ìgbẹ́ ọ̀gá ìgbẹ́ ọ̀gá ìgbẹ́ ọlọ́run ti dà àwọn àmì ní máa ń jẹ ọdún ìlà àgbọ̀dọ̀ bá wọn ìmọ̀lẹ̀ lórí níbi àwọn àgbẹ̀dọ̀ alákọ̀ọ́ àkójọra ló àlejò ọ̀dà àti ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run bá bọ̀ láti ibi rẹ̀ ṣùgbọ́n tó bá ní kó ló ní ẹ̀kọ́ ọmọ náà bá yẹ láyé kọ́ ẹ̀kọ́ ìgbẹ́ lẹ́ yọ̀ọ́ bẹ́ẹ̀ lọ́ọ́ fi ní ẹ̀kọ́ ọmọ náà nítorí ìdílé fún bàbá rẹ̀ ẹja fọmọ mọ̀nba ìdáhùn káyà. àwọn àna wa gbé tó ṣe ń fi àkọ́ àwọn ìlú òkùnkà àgbàdì ìjà wa bẹ̀rẹ̀ ní lọ. òṣùn wọn wà wà ní ìgbà ìjà lọ. kì sọ̀rọ̀ fún mọ́kọ́lé ìwọ̀n wa mọ́ ní wájú ìlẹ́jọ́ tí yàn kọ́ bá ká lọ kọ́ lọ́ mú yàrá sí i kọ́ kọ́ kọ́ gbóni tí ilẹ̀ ti dé ilẹ̀ kọ́ wá mọ́tàlásì ilẹ̀ ewu ni mọ́tàlásì ilẹ̀ wà lórí wa lábẹ́ ní èrò lè ẹ̀sọ́ lè dá bẹ̀rẹ̀ ayẹyẹ ẹ̀rọ lè dá bẹ̀rẹ̀ fúnra náà bí àwọn ẹlòmíràn bá nínú owó àwọn òfin ní ìlú ìlú sọ́bẹ̀ kọ́mplẹ̀tì máa kọ́ síbẹ̀ sọ́bẹ̀ kọ́mplẹ̀tì ọ̀hún onímọ̀ àdúgbò rẹ̀.

òun ni dáadáa tí èèyàn máa fi ayé títì ìtàn ẹwọ tí títì bá jẹ ilé èèyàn ẹ wá sọ àwọn èèyàn tó gbélé pé wọ́n pa lulẹ̀ ni wọ́n jọ owó wọ́n pa lulẹ̀ ni wọ́n jọ owó lọ́wọ́ tó wọ́n tó wọ́n tó dáa ajabu ọ̀nà owó tó dé owó pẹ̀lú àlọ́wọ́ àwọn adájára ẹgbẹ́ ìgbẹ́ ọ̀ wọn ẹ̀jẹ̀ tó kẹlẹ́ ọ̀gọ́ mẹ́rin ìwó tó gba ọmọ rẹ wá lórí gbogbo ìpàdé kọ́lé wọn ní fọwọ́ kẹ́jì rẹ o ìlówó ìlówó lọ́wọ́ rẹ yóò tó bọ̀ fún ọlọ́mọdé àlámà ìwà rẹ. Wòlá ìṣe àkàtà wà ní ìwọ lórí níwọ̀n ìgbìmọ̀. Wàyí gbà lọ́wọ́ rẹ̀ kò lè ṣe ìdíkọ́ kò lè kò lè bá yóò ìdílé yóò ìdílé yóò yóò ìdílé ìgbà ló ka ìdílé ìgbà òní láyé àwọn òní

ṣùgbọ́n lábà nínú ìwà wàrà tó bá jẹ́ pé ó wà lábà ń yà wà wàrà bẹ́ẹ̀ fún ní ọ̀nà àmàlù tó jẹ́ wàrà rẹ̀ ló ń lábà lọ. ṣùgbọ́n mí kí wọ́n ti fi kan tó ṣàlì lò lọ. bọ̀ sí èwo náà ti fẹ́ ṣe. àti tí ó ń wà rẹ̀ wọ́n dà yẹn àwọn ẹni ìgbà yìí tó náà wọn fi sábà wàrà wọn náà so ìyẹn ní ìgbé láti jẹ náà tí àwọn àlọ́dún náà tó wọn àlọ́dún náà tó ẹni àgbọ̀rọ̀ ní ìjòkó ìtọ́ yóò fi tẹ̀sí yóò bá mi lé ìtọ́jà àgbọ̀rọ̀ kan tí ọmọ yìí bá lu agolo tẹ́ ẹ bá jẹ fún un ìgbẹ́jú mélòó ní ìjọba. yóò lè wọ́n ti ẹ̀dá kan ó dàbí kí ọ̀rọ̀ àwọn ìyọ́ wọn pa láì. wọ́n ti bọ̀ wọn máa ń rìn lọ. àti ní gbàgbà nígbà ìjọ pa

oúnjẹ bí ẹ̀fẹ̀ lọ́pọ̀lọpọ̀ kọ́ gbogbo ẹ̀ táyé lọ́dọ̀ sàánù wa òyìn nàìjíríà abẹ́ńtẹ́ dúkà làwọn èèyàn mú bíkì ọmọ bíkì ibi òfin ẹ̀mọ́ bíkì yóò jẹ́ ilẹ̀ bàrẹ̀ yóò bá ìyẹn mọ̀ èèyàn mọ́ ìgbésí àtọ́mi ìdáyẹ̀mọ́ ń jẹ́ àrùn ló máa ń bu ibi náà tàbí òde kọ́ á bu ibi yìí. lọ́dọ̀ ká sọ̀rọ̀ àrẹ mẹ́jọ wọn lè mọ̀ lọ́dọ̀ wọn sọ àwọn àjọ àwọn ọjà odò tí ń bẹ nínú àjẹ náà odò wàràwà bẹ. tí èèyàn ní àǹfààní ìṣẹ́gun ní odò àdúrà jẹ yéṣu mi kàga kẹ̀kẹ́ ká ní kàga ni á ní ìyẹn lè pàjẹ́ kàga tí o bá ti gbogbo ìlú dáadáa jẹ́ ní ìjẹ́ ṣùgbọ́n eléyìí odò ni ojú àti ìgbẹ́ ó ní àǹfààní àti lọ mú lẹ́yìn ló sùn ìní ìwọ́n tó wà ń bẹ́ẹ̀. ọlọ́run ní ojú ọtí wà ń bẹ̀ ìgbẹ́ni ọba máa tó ní àwọn ọlọ́run yóò lu ọtí tó lu ọtí ẹlẹ́rìí ọ̀hún kìí ṣe búdà èdè yìí dọ́kà ẹ̀ka ní dọ́kà àwọn bá tún ju àwọn ọmọ. Àwọn abẹ́lé wa dúró àwọn ẹgbẹ́ mi máa ń nígbà tọ́ọ̀tì gírígírí àwọn ẹgbẹ́ mi ní àwọn ẹgbẹ́ mi máa jábá mọ̀ àtàwọn ènìyàn tó sọ ní ẹ̀hẹ́ mo ti ní ìdáwọn àgbà ọmọ ọmọ ọlọ́kadà pẹlẹbẹ ọtí ọtí máa ń pè ábí tó tí a ti fi olóko àwọn oníbẹ̀ owó náà ní ìlà ọ̀ tí wọ́n rẹ̀ bá jù ọtí five hundred thousand ṣé nùgbò náà wọ́n rọ sí àbínú àbínú ilé inú ògbò inú ògbò wọ́ọ̀rọ̀ two hundred thousand. ẹ̀rí ayé ní ṣùgbọ́n o jò ní láti àmọ́. dákun bá ń sọ mí. ọlọ́run ní ọ̀rẹ́ odò ní ìpín bẹ́lúrà ìjánà lórí oyin oyin tó ń mọ́tò oyin téèyàn ó lè ó yìn náà ó jẹ́ bí nígbà tí àwọn olùdíje ìgbẹ́ máa dà náà èmi wọn bá wá ní okùn tí òun láti náà ó sì ó náà fẹ́ náà ọ̀rọ̀ ó sì ó sí òun lọ́wọ́ lábẹ́ ọ̀sọ́ra àdúgbò bá ti gbàgbé àmà lọ́rọ̀ akáká fún un. àmà wa ọ̀gbọ̀dọ̀ pàtàkì síwájú ayé lọ àárọ̀ bí láti àpò láyé lọ àti ẹ̀sìn ipò ìyá mẹ́ta tó ń bí náà ìlú yíra ìlú yíra àwọn ọmọdé kékeré ló kù díẹ̀ káwọn ń dábọ̀ lórí ìlú tó wà lọ́wọ́ àwọn ọmọdé lọ́wọ́ ẹnìkan nínú ọbẹ̀ ẹgbẹ́ pẹ́sidẹ́ntì ó ní àwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ òdúgbò wọn bá ẹni bí olùgbàjẹ́ ẹ̀sìn ọ̀rọ̀ làákà ìdúró mẹ́sìn ó bá yẹ táyé lóṣù tó yọ ọdọ̀ ẹ̀rọ ìṣòro náà máa báyìí ẹ̀yìn bí ń yá. ọmọ nàìjíríà bẹ̀rẹ̀ ní ìdí láti ìbáṣà àwọn ọ̀rọ̀ kí là ń bá ká ẹnu bàtà ẹni tó ń gbà àti ìjẹun. díẹ̀ síbẹ̀ ní ilé àti bí lọ bàbá ní jà ń dé iná bí wọ́n ń jà lọ pẹ̀lú ẹni ọba náà kó adé káàkiri ọlọ́run ó bí wọ́n wọ àlìjánà tó ṣe rí pé tẹ̀sí rí ní àyà àwọn odò tá a sọ wọ̀nyí bẹ̀rẹ̀ ní sàn lọ lábẹ́ fọ́ọ̀lì tó bá ti pé ìwọ ní ìgbàgbé èyí ó rí ìgbàgbé àbámu ilẹ̀ ìwà ìbátí àbámu ìgbàgbé gbọ́dọ̀ ìgbàgbé àbámu ìgbàgbé tó fi àwọn ìgbàgbé náà. Baba ní kí n palẹ̀ nígbà tó kò lásọ̀rọ̀ àwọn mi náà múra àti wọ̀lọ̀ àwọn náà jáde ní ìlú ẹni wọ́n bí jáde láàyè ẹni wọ́n bí jáde ló. ága àti àárí wọn jọjọ wà ń bẹ̀ ní ọlọ́mọ àti ọkọ̀ èjì. àdúgbò ẹ̀kọ́ ni very powerful very very powerful give up that ẹni lọ wọ́n bí ayé ti ń bọ̀. Nígbà tí wọ́n ti dára ní ọ̀la, wọ́n ti dára wọn mọ́ ọ̀la tí wọ́n máa bẹ́ẹ̀ ní àwọn ọmọ yìí ìlú ọlọ́run yọ ọ́nà sí wọn. tí màmá láti yà wọn ní Àwọn ọ̀gá ni wọ́n sọ̀rọ̀ ìlú ọlọ́run bá ayọ́dúnrún ọlọ́run ọba àwọn adájọ́ rẹ̀ àgbà fún àtẹ̀lé bẹ́ẹ̀ bá gbàgbé nínú sóra yìí a ti ka wò láyé gàfún òṣìṣẹ́ ìbọ̀ ní àwọn ìdílé ìṣúná kí tó tẹkaniki kankan tó ṣẹ̀ṣẹ̀ rẹ nàìjíríà kí n má bàa tó dára ń bọ̀ wọn kọjá lọ ń bọ̀ ẹni ìgbà ẹni ọgbà ló ń lọ ọmọ tó lè lọ mọ ẹni bá mo sì pariwo wá lọ ìgbẹ lẹ́yìn àwọn ẹgbẹ́ pa ẹgbẹ́ nàìjíríà kan sábà ń dúró pa wọn pa mi tó ti di mú o kankan bọ́ oṣù oṣù méjì òun náà.

wọ́n níbi àná wọ́n ní sẹ́yìn ń ṣe tàwọn méjèèjì tí ń ṣe tọ́lọ̀ tí ń ṣe tàwọn méjèèjì. wọ́n kọ́ ìlera ọ̀tọ̀ ọlọ́run wọ́n kọ́ ìlera ọ̀tá ìlẹ́mì wọ́n kọ́ ìlera ẹni tí wọ́n jọjọ́ ń tóra wọn ní mùsùlùmí tí ń ṣe ń tó ọ̀tá tọ́lọ́run ọ̀bà wọn kọ́ ni ìlà ìgbà ìlú ọlọ́run ọlọ́run àwọn àjọ ìlú ọlọ́run ọlọ́run náà ń lọ ẹgbẹ́ àlá. ọlọ́run ní àwọn tí wọ́n bá ti jẹ́ ìjọ ọlọ́run òun làwọn tí wọ́n rán ẹ̀sìn ọlọ́run ọba lọ́wọ́ tí wọ́n rán ẹ̀sìn ọlọ́run ọba ṣe tí wọ́n bá ti gbọ́n tó jẹ́ sí wọ́n ti bá àgbà lọ́wọ́ tí wọ́n bá ti jẹ́ sí wọ́n bá ti gbọ́n tó jẹ́ sí wọ́n ti bá àgbà ránṣẹ́ ọlọ́run ní àwọn ìlú ní eré tí wọ́n ò ní pin sáyé wọ́n ti dèrè wájú ọlọ́run nínú ẹni tí ó ń bèrè láyé tí wa. èrè ayé ẹ̀rẹ̀ ọ̀run ọlọ́mọdé wa èyí máa ń wọ ara táwa tó lè bẹ̀rẹ̀. èyí èyí ìdílé ta tó bẹ̀rẹ̀ ẹni ká bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ èyí èyí àná kọ èyí ẹ̀ta ẹ̀ta ẹ̀yà tó bẹ̀rẹ̀ ó ń bóra ó bá ń rà lórí ń bóra kó o lè má bóra kó o lè má bóra bọ́dọ̀ wá jẹ́ pé bóra ló ń kọ́ ẹ̀ ó lè bóra tó yọ fẹ́ máa ń yí ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ àwọn àti àti pẹ̀lú àwọn afọ àti àti bóra wà ní ìta àpá àwọn yẹn máa ń sùn ìdáhùn ní níta àfa o nígbà yẹn ni wọ́n mú àfa àdìgbò náà ti wàlímà wàlímà kí ló ṣe ìlàyé kàyé tẹ̀wọ́n ìlàyé aláwùdá mẹ́rọ̀dé wà ìlàyé ọ̀làyé báyìí. kódà gbàgbọ́ ojú bàbá rẹ̀ lọ. Àbá àwọn jásòmù, ó ṣe ní bọ́bọ̀, bàbá rẹ̀ dà. Àbá àwọn ọ̀dàjẹ̀ tẹ́jú ẹ̀rẹ̀ ẹ̀rù. Ẹlọ́dọ̀ àgbà àgbà ló jẹ́ kó bá bàbá sọ̀rọ̀ ìyá ọkọ̀ ìlú kakọ ní dọ́là ní wọ́n ti gbára àgbàlá. Orí ẹ̀sìn lẹ́yìn ìgbà tí ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ní ìdábà pẹ̀lú. Wọ́n mọ̀ sọ báyìí lórí káwọn ìgbà ìgbà wá máa ń káwọn ìgbà sọ̀rọ̀ ìgbésí ayé wọn ní ìgbésí. Mọ̀mọ́ ìgbà sọ̀rọ̀. Ẹ wo mo ìta àpá. Ọmọ ìlú ìjẹun lọ ní ní àjọba àkọ́kọ́ tó kàn wọ́n lò lọ́jọ́ àyè ọba mi lábẹ́ yìí ọmọ ní ìjẹ́ wọ́n ní wájú àyè náà wọ́n sáré lọ kọ́ fáṣí àti ẹ̀yìn mẹ́rin alìbìlà ni mo níbẹ̀ ni wọ́n sáré kọ́ wọ́n padà bá gbé yìí tí àjọ bá ní wàhálà tó ní alìbìlà ni àwọn ọmọ ní káàdì káàdì ti dáàbò wọ́n bá máa bá gbé ó dá ìdílé rẹ̀ ó rí ìdílé rẹ̀ báyìí tí ẹ̀ máa ń tí ọmọ yẹn bá tàn án rẹ̀ ìjọba tí ó máa ń bà wọ́n yẹ kí kọ́ lọ́ọ́ lórí tẹ̀ kẹ́rù máa bà wọ́n gidi gan. tí ẹni tó bá rí tí báyìí tí wọ́n bá fò tí wọ́n pariwo wọ́n á yẹn dùnmọ̀ pé kóòtù lọ́wọ́ rẹ̀. ẹnì kan bẹ àbá yìí ọmọ yẹn wá lọ́sẹ̀ wá yìí ọmọ ń ìyàwó rẹ̀ tó bá ní ọmọ tèmi ò ní wọ́n máa ń tẹ̀lé ìgbàgbọ́ náà nígbà tí ọ̀rọ̀ àbáyé buhari lè sọ tó wá lọ́wọ́ ọmọ òní mọ̀ ẹ lè fi ẹ̀rọ ẹ̀mí ẹ lè fi alẹ́ wọn ẹ̀mí jẹ́ tó ọmọ náà ṣe wà nímọ̀ kò dé yà sí. ṣùgbọ́n ìyàwó ya ni pé o ìrọ̀ ní ọmọ ti ayé tó wà sí ẹwà lọ́wọ́ tó ọ̀rẹ́ àti ìfúnfún ìwò náà lówó bá jáde ọ̀rọ̀ òjò àdéhùn tó bá ti wá ọlọ́run rà àbò yéé ṣe ní àbò ìwà tó bá ṣe ní òkú lè ń sọ̀rọ̀ àbò àti ìwà ọ̀tọ̀ ní jẹ́ ìwé First, the rest of our being is First, the rest of our unity is there. So I torí pé à ń tẹ̀lé lárúbáwá àti sọ lárúbáwá tó di ọ̀nà ìbéèrè rẹ̀ tẹ̀lé wà á yẹn àkọ́kọ́ kankan nù. ṣé ẹni ẹni tí yẹn bá ń sọ́lá mọ̀ tó àyà ọ̀rọ̀ mi ń sọ̀rọ̀ bí ìlú àwọn ọmọ bẹ̀rẹ̀ àwọn ọ̀dà lẹ́yìn. tí o wá sí ìgbẹ́ ìsú tó lè mú ìmọ̀ ẹ̀rọ àyàfi wọ́n lè fi ọmọ ẹ̀sìn láti ìlú yóò gbé ìdáhùnsára fún ọ̀rọ̀ àti ìlú yóò dáhùnsára yóò lè fẹ́ ní àdáhùnsára tó yẹ bẹ́ẹ̀ ni wọ́n ti àìdáhùnsára ní ìlànà rẹ̀ máa ní ìtumọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti lọ́wọ́ ìfọ̀dà láàrín àìkọ́ lórí ìlànà ṣé ìtòlẹ́yìn sọlá ìgbé yẹn náà fi àìsọlá bí ìgbà yàrá sọlá yóò wà lóṣù yóò wà lóṣù ìjọba yàrá lóṣù yóò dá lọ. sọlá yẹn ẹni tí yẹn wà sọ ìjà tó ti di mùsùlùmí máa yóò ní àwọn ọ̀gá tàbí ẹni tí wọ́n yà kó kí nínú àti ìgbà yẹn ti bá a bí wọ́n ti ká máa dà sọlá yẹn tó ti padà ní ọ̀gbìn bọ̀ yín ọ̀gbọ́n wà dà lọ́wọ́ yẹn. Àwọn ọmọ sọ̀rọ̀ àkóso gbọdọ̀ lẹ́yìn lọ́pẹ́ maslahata yìí wáyé ní ìdàgbẹ́ ọlọ́run ọlọ́run náà máa ń lọ ọ̀gá. ọ̀fẹ́ ìgbówó lọ́rọ̀ àníyàn ṣé ìtàn jẹ́ lówó ni àbọ̀fẹ́ gbé ìtàn lónìí àbí ìtàn bá ti fẹ́. nàìjíríà ń lọ́dà pọ̀ owó wà á fẹ́ tó fẹ́ yáwó lọ́wọ́ ẹ̀ ìdí ẹ̀fẹ́ fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ ẹ̀fẹ́ yóò ní bíi ìdí ẹ̀fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ ó yẹ fún yẹn ti jẹ́ fún ó yẹ kó jẹ́ yẹn ó yẹ fún ẹni tó fẹ́ yáwó lọ́wọ́ ẹ̀ nìkan mọ́ fàdá ilé ìlú ilé ìlú ìtọ́lọ́ ọ̀ya. Thank you. ọwọ́ ìlànà àgbà ìjọba lọ́nà lówó ó jáde lọ lówó lọ́nà lówó rẹ̀ mọ́nìkà ẹnìkan tí owó rẹ̀ wá sáwọ́ ó lè wọlé àwọn ìlẹ̀ yóò á yà lọ láàrin méjèèjì. àgbàjẹ bọ́ọ̀lù rẹ tọ́sí bọ́ọ̀lù rẹ lórí mẹ́rẹ́ lórí mẹ́rẹ́ lọ́wọ́ àwọn ọmọ ọdún kàkíjà ọ̀rọ̀ tẹ̀lé àwọn èdè lọ́tẹ̀. àwọn òkè ìjọ àwọn ọjọ́ tó ní ọjọ́ jẹ máa lọ kó kóra rẹ sí láti èdè kan ọ̀nà ọ̀gbẹ́ni ìṣìyẹ ọ̀nà ọ̀gbẹ́ni ìṣìyẹ ẹ̀yìn kọ́lá tó ṣe kúṣe lójú ìlú bóyá ń tèmi lọ pé owó rẹ̀ mọ́ wá gbà lọ́wọ́ ẹ̀rọ rẹ̀ mú bá tẹ̀ ọjọ́ mọ́ra wọn ọjọ́ mọ́ra tó yé ọlọ́run pàrọ̀ náà fẹ́ra wọn lọ́nà tó bá Islam. wọ́n fẹ́ra wọn lọ́nà tó bá Islam ni. ìgúnlẹ̀ fẹ́ béèrè béèrè rẹ̀ lórí jàn náírà tí àwọn ti ń gùn máa ẹnu ti fẹ́ẹ̀ tó sùn ọ̀dà àmúndọ́. gbẹ́bọ̀ ní gbẹ́kọ̀ ìmí ọmọ ọmọ èmi ní ìgbà yóò dẹ̀gbẹ́ ààrẹ lọ lọ láàrin ìwà yóò dẹ̀gbẹ́ òde gbé gbogbo òfin ọlọ́run bá wà ní ìlú òde gbé gbogbo bọ̀ wà ní ìjẹ́ ìlànà ìlú àlọ́pàá ní wàá sọ wọn pé ààbẹ́ ah, àti lọ́rọ̀ pé owó ìwọ́sàn mùsùlùmí gbàgbọ́ nígbà mú ní àti kúrọ́ àti wàá sọ àwọn iná kéèkì tó wà nílẹ̀ àwọn ní ọmọ aláàdára wọn àìmáìlú ọ̀rọ̀ wípé ẹni yẹn fẹ́ kọfẹ́ lọ́nà tó bá gba ọ̀gbọ́jú àti wà láti ẹni lọ́wọ́ tó fẹ́ báyìí torí ọkùnrin a máa yọ obìnrin jẹ́ ìyàwó ti ní òdìmọ̀ tó lè jẹ́ fẹ́ fẹ́ dáadáa bó ti fẹ́ jẹ́ lórí ìdí ìdí pé òfin lọ́nà tó yẹ kó pàtó lọ. mo rò wára ìdí ìdí lọ́nà tó ti yẹ jẹ̀rọ sí jẹ̀rọ sí jẹ̀rọ ká ìdí mọ́ ní kó má lọ lórí mà kó kó òun kó sọ fún wàhálà yóò wà ní àgọ́dà ó ti lójú mọ́ tó ń wáyé tó mọ̀ nígbà tó ń lọ sí ọkọ̀ kọ́kọ́ pẹ̀lú àyè ìfẹ́ sórí oúnjẹ kó ti yẹ kó kí àbí kò fẹ́ bẹ́ẹ̀ àwọn obìnrin orí ti di ìgbìmọ̀ ẹ̀rọ ń lò ẹlẹ́bí lè lóun ti kọ́ máa lè kọ́ máa lè fún ọmọ ọ̀rọ̀ ó sàlẹ̀ fún ọmọ ọ̀gbẹ́ rẹ̀ ní ẹ̀rọ ní ọjọ́ ìwé ẹ̀kọ́ ìyàwó fámílì ọ̀mọ fámílì ọ̀mọ òun àtàwọn ọ̀rẹ́ rẹ̀ ní àjọ lọ ṣé ọ̀rẹ́ rẹ̀ ṣèyàn fámìlì náà tó máa ń ṣe ẹni tó bẹ́yà omi ìfàmìlì ní àwọn ẹ̀kọ́ náà jì níta ẹni láàrín ọ̀rọ̀ ṣé ó rẹ̀ lọ náà ní gbọ́dọ̀ lọ́jọ́ bọ́lọ́mọ lọ́dún ọ̀dọ́ So àwọn nǹkan wọn yẹn ni wọn ń tẹ báyìí tí wọn ti yẹ kọkà tó lè lòlò wọn kà bára ìjọ wà ẹsàbí lẹ́yìn ìgbà náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn máa ń ṣe bẹ́ẹ̀ tí wọn ń fẹ́ra wọn tí wọn bá bí wọn tí wọn ń padà ń jẹ ákúdù ọmọ ẹyọ kan ní ní máa bẹ tó fi ká ní ìpè wáyé bẹ àwọn tó padà bí lẹ́yìn ákúdù yẹn ọmọ bíbí àwọn ọmọ ọkọ ní òye lọ máa yẹ ní ìlú kẹ́kẹ́ tó fẹ́ǹtì eléyìí tó wà bá gbogbo ẹ̀jẹ̀ mi gbé tọmọ yẹn bá dé mú náfàì ọmọ níbi ìjẹ́ tó lọ́nà ìgbà tó bá dé yọkọ́ lójú kó pa ìgbọ́dọ̀ kò sí ẹ̀ lọ. tó bá ti jẹ́ pé ní ilé ti pé náà bá ti di ẹni ìbò ẹ̀mí wọn bá wọn ẹ̀rọ lọ́wọ́. tí bàbá àwọn ìbẹ̀tọ̀ ní àjẹ àkọ́ ọwọ́ àdìbí ogun ẹwà ní ìlú ẹ̀sìn lọ́rùn nàìjíríà ní àyàfi tó bá wù ilẹ̀ ojú ayé ẹgbẹ́ náà gbàdé ilẹ̀ ìgbésẹ̀ ọlọ́run ọ̀rọ̀ ṣùgbọ́n máa ń fi ìlú pa tọ̀rọ̀ ta wọn àlẹ́ kò sọ̀rọ̀ ẹ̀fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ kankan ju ẹ̀wọ̀n lò ọ̀yà wọn sọ̀rọ̀ ẹ̀sìn bíríkì torí ẹnu ẹnu tó bẹ tó ti lè ti fi ba ẹyọ kan yẹn bẹ. tọba kò ní yọ sanwó san àlùfẹ́ san àtọ́rí san àyàdé má lò ó. ọ̀rọ̀ àwọn ìjẹ́rìí rẹ̀ ti ẹ̀yìn lọ́lẹ̀ pàdé sójú náà sọ́yà. Náà lórí. Ah, ẹ̀rọ mi ẹni pọ̀ dàgbà torí pé gọ́ọ̀mẹ̀ntì náà gbà àbí gọ́ọ̀mẹ̀ntì náà bá nàá àbí gọ́ọ̀mẹ̀ntì náà bá ṣé pọ́blẹ́mù ni pé kò sí nàìjíríà ní ṣé ní kí ló bá ti mú wa báyìí à ọwọ́ adúlá rẹ̀ ní ọmọ sí ẹ̀mí ẹ̀bà lókè náà sẹ́mi náà àwọn èèyàn kó sí ọ̀dà owó lọ akẹ́ ìwúyàwó ẹ̀yà tẹ ma fi ń gbèsè sí ìwé yìí tẹ ẹ bàa ẹ ma sùn ẹ ọ fún ẹni tó dálẹ ojú ìwé wọn kú sí ìwé tó dálẹ bá fún ojú kọ́mpìnì kọ́mpìnì ẹnì kan wọn wọn lè tó dálẹ nígbà tí wọn pè kò síbi tẹ́ńtọ̀ wà tó lọ́dún sí ibi ẹ ẹ rí ìjọba nàìjíríà lórí pé kan láì pẹ́ wọ́n àtọ́ àti gọ́ọ̀mẹ̀ntì wọ́n fi ìgbóngbò àrùn nígbà wọ́n ṣe ní ìgbà tó àbúrà ó ní pé àwọn we don't recognize and this country ló ní ìlú òdìdí pẹ́sẹ̀ ti nàìjíríà ẹ̀ ní lọ́kùn ti nàìjíríà bẹ́ẹ̀ máa pẹ́sẹ̀ nàìjíríà wọ́n ti jà wọ́n bá wọ́n wà fún àwọn kámi ìmọ̀lẹ́sẹ̀ wọ́n wà wọ́n ti máa wà sínú àwọn ìlú ọ̀rẹ́ bílíọ̀nù ọ̀gbẹ́ àjẹ́lùsì wọ́n bẹ̀rẹ̀ ní wọ́n kọ̀ lẹ́tà àtijọba tó lọ́wọ́ àwọn ìjọba àwọn àti ìṣe ọlọ́run máa ní ìjà ń gbà lọ́wọ́ àwọn ọ̀gá tó wà èyí ń mọ̀ ní wọ́n lè tọmọ pé ọ̀rọ̀ wa lọ́wọ́ ní nàìjíríà tẹ bá tó lọ ẹtún kọ sí kéde ní ìjọba àti ẹlọ́wọ́ sí nàìjíríà tẹ láwọn yóò yíwọ́ ìbáwọ̀ ilé ìmú àlọ́bí di alóògbé àtúntàn wọ́n á kàn kéré ìdíkejì rẹ̀ ara yàwó díẹ̀ díẹ̀ náà díẹ̀ díẹ̀ kíríptò náà lè rí ṣùgbọ́n àwọn ní náà àwọn nínú ìyẹn lè ní ìjẹ́ àti bẹ̀rù lórí ìjẹ́ àtàrà ni o lórí ti mílíọ̀nù bẹ́ẹ̀ ni lórí ti àjábọ̀ ìjẹ́ tẹ́lẹ̀ lórí ìjẹ́ mẹ́rin ó ti wọ́n ti ìjọ́ màá náà pè é ìgbẹ́ ló ṣe yàrá ayé rẹ̀ ti pa ibi gèdè ibi gèdè ọ̀yáwó yáwó àti ìbára jẹ nígbà jẹ báyìí máa kàn sẹ́ gbogbo owó ẹ̀ ìyáwó ìyáwó parun. gbèsè ní ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ yìí ó sọ yé iṣẹ́ ọ̀nà bíi èkó. ẹni mi ti jẹ ẹ̀rọ ọ̀rọ̀ rẹ̀ ti bá tààrà náírà ni ṣùgbọ́n àwọn òwúrọ̀ ìjà sọ̀rọ̀ àfẹ́ ìjà sọ̀rọ̀ àfẹ́ ọlọ́run ọ̀rọ̀ àlọ́ ọlọ́run jẹ́ nàìjíríà náà ìlú ilé saya nak berdoa yo nak bicara kuat pan dalam Allah